to Nigerian government ẹ kú oríire oríire náà bá yín kalẹ̀ àtọmọ àtọmọmọ yín àti ìrandíran yín wọ́n á jẹ nínú oríire yìí congratulations to you guys ẹ kú oríire o ẹ bá mi kí wọn kú oríire wọ́n ní àwọn suppose future leaders of Nigeria àwọn suppose governors of the future àwọn future leaders suppose president of the future wọ́n lè ti charge wọn fún three sin and fellow ni ẹ kú oríire ní àṣẹ Èdùmàrè oríire ìyàgbọ́ yín kalẹ̀ àwọn ọmọ yín wọ́n á jẹ nínú ẹ̀ àwọn ọmọ ọmọ yín wọ́n á jẹ nínú ẹ̀ gbogbo wa là ń gbàdúrà pé Ọlọ́run jẹ́ kí ọmọ wa jẹ iṣẹ́ ọwọ́ wa iṣẹ́ ọwọ́ yín ọmọ Ọlọ́run á jẹ́ káwọn ọmọ yín jẹ ẹ̀ wọ́n lè charge àwọn ọ̀dọ́ àwọn youth tí wọ́n dìde láti protest the end bad government wọ́n lè ti charge wọn fún three sílà ń fẹ́ lónìí ah, congratulations oríire ìyá bá yín kalẹ̀ ẹ lò lò lò ẹ gbé fáwọn ọmọ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ àwọn ọmọdé ọmọ yín náà wọ́n á jẹ nínú ẹ̀ congratulations to you guys gbogbo yín lè sí protest rìn tá a bá kéré tá a mọ̀gbà tẹ̀ ń protest i am very sure pé nígbà tẹ̀ protest against Jonathan ìyá mi ti bí mi nígbà yẹn ní twenty fifteen tí gbogbo yín bọ́ta láti protest against ex-president Goodluck Jonathan ní twenty fifteen àwa náà ti dáyé ń gbà yẹn àbí tó bá yẹ pé wọ́n charge fún treason and felony tí wọ́n lọ pa yín dànù ṣé ìtẹ̀dí president lẹ́nu tẹ̀dí governors tẹ̀dí senators gbèjà bíi àmìlà president Bola Ahmed Tinubu yorùbá kì í ṣe ẹ̀hànà gbogbo ibi tá a bá dé nísìn wọ́n ti ń fi ojú ẹ̀hànà wò wá gbogbo ibi tá a bá dé nísìn bí ẹ̀hànà bí ẹ̀hànà náà wò wá ìpè tóbi yóò bàbá dé díẹ̀ wọ́n lè ti ṣáàjà ọmọ ẹ̀ fún tírísínà àǹfẹ̀lẹ́ òní ó dà bẹ́ẹ̀ bàbá tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ẹ tẹ́jú mọ́ wọn kẹwò wọn re bàbá ẹ̀dá onílé ọlá nìyẹn ẹ o ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ẹ bá mi kí bàbá yìí ọlọ́ọ̀bá wa lọ́ọ̀rẹ́ mi bàbá yìí jẹ́ kí ẹ̀mí ẹ̀dá oníyọlá kó gùn kó má wàá gùn ní gùn òṣì kó má gùn ní gùn ìyà ogun bá ṣe gùn tó kí ọba yìí má sunkún láyé wọn àwọn eléyìí ti ṣiṣẹ́ kalẹ̀ nígbà tí wọ́n ń ṣiṣẹ́ yẹn eré làwa ń pè nígbà yẹn ṣùgbọ́n nísìn ó ti wá clear sí wa pé iṣẹ́ ni wọ́n ṣe wọ́n ti fi iṣẹ́ wọn má lè gbàgbé evergreen iṣẹ́ ni àwọn iṣẹ́ táwọn báyìí ṣe wọ́n ti sọ̀rọ̀ kalẹ̀ wọ́n ti pòwe kalẹ̀ just as if bàbá ẹ̀dá nílé is in spirit nígbà tí wọ́n sọ pé ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ ọba ayé jẹ́ ọba ọ̀run ṣe jẹ́ ó lè gòkè ó lè sọ ó lè tàpá ó lè fọ́n ẹyẹ ń pọ́n ẹpẹ́ ẹranko bí erin kò sí nígbó wọ́n ń pọ́n ẹpẹ́ ẹyẹ bí ọ̀kín kò sí lọ́dàn ìwọ wá ti gbàgbé wípé ọjọ́ ọjọ́ kan bọ̀ tọ́kọ pẹ̀ràn tíyàwó lọ́ta tí ò ní jẹ níbẹ̀ ṣì ní ọmọ ọdún bàbá ẹ̀dọ́ nílọ́lá á dùn lẹ́nu wọn mo máa fún wọn ní volume tí YouTube bá gbé ní copyright máa fún ní volume ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ bàbá Ìyá Onílọ́lá ẹ bá mi gbọ́rọ̀ lẹ́nu ìyá yìí ara wọn tẹ fọ́ mi ẹ̀yìn yẹn o ẹ mọ ṣe. It's okay. Your brother is a hero. It's okay. Your brother is not a terrorist. Hmm, in the country we find ourselves in. You know, the government rejected this. This really. Ìyá tẹ́ ẹ gbé ọmọ ẹ nìyẹn. Àbúrò ẹni tẹ́ ẹ gbé nìyẹn. Look at the woman. Ó wá mú ọkàn akin. Ọmọ kan ti wà lọ́wọ́ yín. Kélé má bàa di aláàárẹ̀. Kí lẹ́gbọ́n tó ń sọ fún un? <laughs> ó ní your brother is not a terrorist ọmọ tóun bí tó jẹ́ ẹ̀gbọ́n fún ọmọbìnrin yẹn ó ní kì í ṣọ̀daràn kì í ṣajínigbé kì í ṣagbésùmọ̀ míì ó ní Nigerian government is a terror this is the country we find ourselves ìlú wo ni wọ́n ti kí n protest ẹjọ́ ìtẹ̀bá ní access sí àwọn ìlú tẹ̀mọ̀ pé wọ́n lè gbà wá tó ń lọ ní nàìjíríà nísìn tí ebi ń lu àwọn èèyàn pa please ẹ bá wa kọ lẹ́tà ẹ bá wa pe àwọn èèyàn lórí fóònù àbí kẹ bá wa bẹ̀ wọ́n bóyá kí gbogbo àwọn obìnrin bọ́ta kọ́ bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí ní rálẹ̀ on behalf of àwọn ọmọ tẹ charge fún treason and felony pé kẹ́ máa pa wọ́n tó gbogbo alamọ̀ wípé ìdájọ́ treason and felony ni pé yídà kí lọ sẹ́wọ̀n gbére àbí kọ́ ni kẹ́ lọ pa wọ́n. Ah! ẹnu àgbàlóbi tí ń gbó bàbá mi bá mi dá sí i yẹ kí bàbá ẹ̀dá onílọ́lá kó má wàá dá sí i tó wà ń lẹ̀ ah! ẹlẹ́mọ̀ṣọ́ ti lọ wò àjò àrí máa bọ̀ o ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ òpó ayé jẹ́ òun kò ṣe gòkè ó sọ ó tàpá ó fún un ayé pa ẹgbẹ́ran kò bí èrè kò sí nígbò o wọ́n lẹ̀ ẹyẹ bí ọ̀pìtì sí lọ́nà. ìwọ ti gbàgbé pé ọjọ́ ọjọ́ kan bọ̀ ní ọkùnrin tó pẹ̀lú ọkùnrin tí ìwọ́n lọ tá ní jẹ níbẹ̀. èmi ò máa dùn bí o bá délé kí o kílé bí o bá dọ̀dọ̀ ó béèrè ọ̀nà òrí béèrè o kò dá láyé ìyá àtọ̀hún dọ́ọ̀hún ẹ ṣe sà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá ẹ̀dá onílẹ̀lá ni wọ́n sọ̀rọ̀ yẹn bàbá gbogbo ṣìkàṣìkà tó bá rántí ikú gáà kó sòótọ́ i wish wọ́n máa share fídíò yìí kó kàn yín lára ẹ lè má rántí pé bàbá ẹ̀dá onílé ọlá wọ́n ti sọ ọ̀rọ̀ kalẹ̀ torí èní kọ́ torí ọjọ́ tó ń bọ̀ ni bàbá lè má nírùgbọ̀n ká má recognize wọn gẹ́gẹ́ bí àfáà wọ́n lè má wọ́n lè má dé kíní sórí ká má recognize wọn gẹ́gẹ́ bíi pope ṣùgbọ́n ara àwọn òjíṣẹ́ ọlọ́run ni ara àwọn èmi gbà fún gẹ́gẹ́ bíi ànábì aṣíwájú òjíṣẹ́ ni gbogbo ẹnikẹ́ni tó bá bá sọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ yẹn ẹ máa yírí ẹ̀ wò ní pé ta ló sọ níbo ló ti sọ ọdún wo ni wọ́n ti ṣe fíìmù ẹlẹ́mọ̀ṣọ́ twenty twenty four ó là ń lò yìí ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ òbàyé jẹ́ òbọ̀rún ṣe jẹ́ ó lè gòkè ó lè sọ ó lè tàpá ó lè fọn ayé ń pọ́n ẹ pé ẹranko bí erin kò sí nígbó wọn lẹ́yẹ bí ọ̀kì ò sí lọ́dàn ẹranko tó lè gbé erin mì ó wà nínú igbó wọn ní kò sẹ́yẹ tó rẹwà bí ọ̀kì ok mi ò tí ì rí mi ṣùgbọ́n àìrìn jìnnà láì rí abuké ọ̀kẹ́rẹ́ tíyàn bá rí jìnnà a rí òkété tó kẹtàn gbogbo bí ọ̀kìn ṣe wá rẹwà tó tí erin tó ṣe tóbi tó ìjọkànjọkàn iná máa dilẹ̀ lẹ́yìn àìsùtù jẹ everybody tó bá wùn ìkẹ́ni mo ro kúrò yìí ṣùgbọ́n ikú tó ní wáàsì fún gbogbo ẹ̀dá ayé tẹ́ ẹ bá di mẹ̀túsẹ̀lá tẹ́lu one thousand years ẹ fi ayé lẹ̀ ni ọlọ́run jẹ́ káwọn náà dàgbà ká dògbó jọkànjọkàn a máa lọ ní ẹ má dẹ́rù bàrá mọ́ o ó ti dójú ẹ̀ sí pé ká sọ̀rọ̀ working dead ni many people tó wà nàìjíríà nìsín ó dẹ̀ ń affect our? tá à ń ṣẹ́wé níbi bíi tá à ń ṣọmọdọ̀ níbi bíi bọ́ wa lẹ́nìí gbogbo yẹn kúrò nílùú wa ilé ò ṣeé dé sí tó wà tó wà lé gan wàá gbọ́ má wálé o ọmọ ìyá mi má ì tí ì wálé o wọ́n ní ká wá wá sílé bàbá wa. now bàbá Tinubu bóyá lọ́kìlì fídíò yìí lè kàn yín lára ẹ wo fídíò yìí ọkọ̀ bàbá rẹ jẹ́ sàràsókè sàràsókè sàràsókè sàràsókè sàràsókè kí ni èjì ẹ kí ni èjì ẹ ọ̀nà tí yẹ so àti seventeen seventeen yẹ so kí ni ìdá kí ni òun òun tó mọ̀ pé àyè sùúrù sọ tó mọ̀ pé òun bá ìsìn òun bá òun lé máa bá òun nínú ẹ̀ òun bá ọmọ ìsìn lójú. Bàbá Tinubu ọmọ Yorùbá lẹ̀ ń wò yẹn underage ni kí ló jí ó jí iṣu a tuber of yam ló jí seventeen years ni a tuber of yam iṣu ẹyọ kan ló jí kò gbé tírélà wọ oko o kò gbé bọ́ọ̀sì wọ ṣọ́ọ̀bù kí ló ń ṣe ọmọdé tó fi lọ jí iṣu ẹyọ kan àwọn olórí burúkú tó wá sọ̀rọ̀ àdì àwọn ẹni òfò tí wọ́n sọ̀rọ̀ àǹdí ẹ̀ wọ́n nà án tó bá wọn èkó ní support mò ń support ẹ̀ tó lọ jalè situation Nàìjíríà lẹ́ ń wò yẹn o ìyá Fọláṣadé Tinubu please I wish pé fídíò yìí máa kàn yín <laughs> ọjọ́ ọjọ́ kan bọ̀ tọkọ pẹ̀ràn tí ìyàwó lọ́ta tí ò ní jẹ níbẹ̀ ṣì ni ó máa dùn power máa ń shift ni àwọn kan náà wà ń bẹ̀ lánàá ẹ̀yin àti fámìlì yín lẹ̀ wà ń bẹ̀ lẹ́nu ǹjẹ́ àpò àwọn kan ń bọ̀ lọ́la bóyá ọmọ tó gbé iṣu sórí tí wọ́n nà tó pọ̀ jí iṣu ẹyọ kan yìí bóyá mi ló máa di president ní ọ̀la ọlọ́run bọ́lọ̀ bá fẹ́ bọ́lọ̀ bá ṣe yọ̀ǹda kúdẹ̀ lè má ì tí ì kú kí ló kọ́ ọlọ́run ọba ọba tó ń pa bìtà tó ń sọ bi dire nígbà tí wọ́n tó ń lépa ẹ̀mí tẹ sákò lé tó ń bá dífẹ̀ fún pé máa di president ẹ̀ máa yẹ̀ wò ní pé ìgbà wo ló máa jẹ́ nígbà tẹ sákò lé ńgbà yẹn ẹ ti sáde ẹ di gọ́vnà tún di president àwọn ọmọ tálíkà náà wọn ò forí wa run mú wípé àní ṣe rere láyé ẹ ti wò pa máa dìdàkudà táwọn ọmọ yìí bá wá dàgbà wọ́n á tún wá lu àwa bẹ́ẹ̀ ń ṣe làwọn bàbá wa ẹ ti lu àwọn bàbá wa ẹ tún lu àwa náà nísìn bóyá ìgbẹ́ àwọn ọmọ yẹn tún wá lu àwọn ọmọ wa irun mẹ́ta ò kì í tòṣì o ọmọ yìí bí wọ́n padà di president who knows kódà ẹ fẹ́ gbọ́ bóyá ọmọ yìí ló máa jẹ́ last doctor láti rescue àwọn ọmọ yín ọ ọmọ ọmọ yín ní ọ̀la ǹjẹ́ ti ẹ̀rọ débẹ̀ wípé ẹ lè rí ẹ lè nídìí ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ọmọ tá à lẹ́nìkan lọ́wọ́ àwọn ọmọ tí à ní èèyàn ṣe ti ẹ̀ ń rí o bẹ́ẹ̀ now ẹ wò wá sùsùsùsù ẹni kí ebi lù wá pa àmọ́ wá bọ́ta wọ́n protest wọ́n ti ń tweet ẹ̀ wọ́n sọ lórí Twitter wọ́n sọ lórí Facebook wọ́n sọ lórí YouTube wọ́n sọ káàkiri wọ́n pẹ́ ẹ̀ gbọ́ wọ́n pe protest ló lè yanjú ẹ̀ bàbá Tinubu wọ́n ní kí wọ́n lọ kó wọn kó wọn tán wọ́n ṣáàjì wọn fún treason and felony ìbáṣe wípé àwọn àbàyà àtàwọn ọmọdé ìṣẹ́ kan wọn ò bọ́tọ̀ láti tako protest yẹn ni tí wọ́n lọ gbé owó fún wọn táwọn bọ́ìsì many of them are àdàgbàmádàánú wọ́n ti ayé wọn ti dìdàkudà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá àwọn protest lẹ́sẹ̀ lójú wọ́n bẹ̀rẹ̀ sí ní nà àwọn èèyàn anyhow ẹ lè protest ebi ò pa wá àwọn ìyá òfò kan wọ́n da ìbòrùnbòrùn àwọn wáyé wá pa sọ̀yà wọ́n da ìbòrùnbòrùn wọ́n ní no to protest after no to protest epo di one thousand four fifty olórí ibú wọn five thousand tí wọ́n gbà <laughs> how many litre epo ló máa rà jàre tọ́ bá wà rà tọ́ṣọ́ máa gbé mu ni bàbá Tinubu ẹni wa lára ẹni wa ní ara kì í ṣàwọn tó wà nílé nìkan àwọn àtàlókè kún gan ẹ ń ní wá ní ara kí ló dé ẹ gba contract kẹgbẹ̀mí gbogbo wa ni ṣé wọ́n fún yín ní contract pé kẹ́lọ́ pa gbẹ́ni tó wà nàìjíríà ni including àwọn àtàlókè kún ara ń kan gásà everybody ojú everybody ti bó bàbá Tinubu Yorùbá a kì í ṣe ẹ̀hànà ayé ti ń pè wálé ní ẹ̀hànà níta wọn ní Yorùbá ló débẹ̀ gbogbo ẹ̀ ló fọ́ lójú mò ń bọ̀ ní báyìí wọ́n ní one hundred and ninety six soldiers ni wọ́n resign láàrin few weeks sísìn a hundred and ninety six Nigerian soldiers ni wọ́n ti resign now making over one thousand soldiers tí wọ́n resign ní àárín four years tí àwọn sójà bá ń resign and what are their complaints wọn ò rí nǹkan ogun tó dángájíá láti fi gbé láti láti fi kọjú àwọn agbésùmọ̀mí ṣé nàìjíríà ò ní nǹkan ogun láti fi kọjú àwọn agbésùmọ̀mí ni wọ́n ní wọn ò rí nǹkan ogun tó dángájíá láti fi kọjú wọn bàbá Tinubu everybody ti ń lọ wọ́n ní ebi ń pa wọ́n mo ti play fídíò lórí péèjì mi níbi tí àwọn sójà ti ń fi eh, sẹ̀mó àti omi bóyá wọ́n já ewé sínú omi yẹn ni I don't know àwọn sójà tẹni kí wọ́n lọ fáìtì Boko Haram nìyẹn bàbá Tinubu àwọn sójà resign wọn ò rìtáyà o wọ́n resign if all the soldiers should resign now àwọn ọba jẹ ń dé ni o tí wọ́n resign nísìn bàbá Tinubu then who will defend the country the soldiers are resigning then who the hell will defend Nigeria sójà ń resign boko ń wọlé lójoojúmọ́ bá Tinubu tó bá ti jáde oyin lọ́wọ́ ẹ̀jẹ̀ àmọ̀ ẹ̀jẹ̀ adádúró tábàlì àwọn pàwà tó ń hold power yìí torí àwa náà mọ̀ pé ojújojú lọ agbára jọgbára lọ if there are people tí wọ́n hold yín bá Tinubu ẹ fẹ́ kan jẹ́ kí oníkàlùkù dá dúró láyè soldiers are resigning doctors are japaning almost half of doctors someone wà ní nàìjíríà ni wọ́n ti jápa even some doctors nigerian graduates are praying káwọn gíga àrífísà gbà káwọn lọ sọmọdọ nílùú òyìnbó the rate àwọn fi ń jápa ẹ tún increase owó passport <laughs> ó dàbí pé gba contract wípé kẹwàá pa gbogbo kẹwàá pa gbogbo àwọn ọmọ nàìjíríà ni ó ti ń look bákan bákan ní ojú mi now ẹni káwọn china ẹ ti lọ sí China sí kí àwọn China kó máa wá supply wa ní rice ah, àìsàn dé China what if tí wọ́n kó plastic rice wọlé fún wa rice oníke you see why nígbà tí wọ́n sọ China tó tó tó tó gbin iṣu ní Nàìjíríà You see Ah. kì í sì wà tèmi ò tèmi ò tèmi máa fò sókè kì í máa jó. Ah! China China ti gbogbo wa ti wá bá wa okay md uh, eh, this is md md baba oya come come come. ayé fún ẹ pẹ́rọ kó bí èyí kò sí ní gbòòrò mọ́lẹ́yẹ bí ọ̀pìn òsì lọ́dọ̀. síyàmù ìwọ ti gbàgbé wípé. kai. Kai, I don't want to say anything. Mm. Ah, nǹkan nǹkan nǹkan ṣe wa, nǹkan ṣe wa, nǹkan ṣe wa. And you see these people, they are happy. <laughs> Wọ́n ń jó wọ́n yọ̀ China China bí bá wa gbin iṣu ká máa jó ká máa yọ̀ wẹ́rẹ́ ló bá wa ṣe é wẹ́rẹ́ ló bá wa ṣe ṣáínà ti gbìnjú fún wa o wẹ́rẹ́ ló bá wa ṣe ẹgbẹ̀rin wẹ́rẹ́ ló bá wa ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe yìnyín wẹ́rẹ́ ló bá wa ṣe ṣáínà ti gbìnjú fún wa ní nàìjíríà o wẹ́rẹ́ bunch of shameless people. ẹ̀yà gba nàìjíríà. Hey, aláìlójútì kò ní tẹ́bárẹ́ni tó yẹ aláìlójútì jù yín lọ ó yẹ kẹ́ pe ọlọ́pàá kẹ́ fi mọ́nítọ̀ òun ni tẹ́bárẹ́ni tó ya mùsùà jù yín lọ ó yẹ kẹ́ sún onítọ̀hún sí kóòtù ni China wá láti ìlú ẹ̀ wá gbin oko is that the evidence tẹ́ fẹ́ máa fún àwọn àgbáyé wípé Nigeria is secure for Nigerian farmers to farm wípé àwọn àgbẹ̀ lè lọ sóko. So ṣé evidence yín nìyẹn ayé mọ̀ wọ́n mọ orí ẹ̀dàtẹ̀ jẹ́ wọ́n mọ orí ẹ̀dàtẹ̀ yà wọ́n mọ̀ pé ká nìyí wọ́n mọ̀ pé lulẹ̀ wọ́n mọ̀ pé ń pa àwọn àgbẹ̀ lóko wọ́n mọ̀ pé àwọn àgbẹ̀ ò lọ sóko no matter irọ́ tẹ̀ lè pa ojú yín máa bó ògùn gbọ́. náà ẹ sọ fún mi ọmọ tó lọ jí iṣu ẹyọ kan yẹn tí àwọn àgbàyà yẹn pé tí wọ́n bẹ̀rẹ̀ sí nínà. No tọ́mọ yẹn bá kú mọ́ wọn lọ́wọ́ ńkọ́ bàbá Tinubu ẹ bẹ̀rù Ọlọ́run tó bá pẹ́ gba contract pé kẹta gbogbo wa náà ni ẹ bá òpá nǹkan ti síwájú yín wà ń bẹ̀ treason and felony wípé wọ́n protest ìbọn tí wọ́n fi protest dà ọmọ Yorùbá ni wà gbogbo ibi tá a bá dé nísìn yẹ̀yẹ́ ló ń fi wá ṣe ẹ pé àwọn àgbààgbà kan ti bọ́ta táwọn náà ní pé kẹ́ resign àwọn gbàgbà tó ní kẹ́ resign gbàgbà yorùbá tó ní kẹ́ resign yẹn ọ̀rọ̀ tiwọn àmọ́ ni kò wá rẹran resignation yìí àbí registration yìí òun kọ́ ni issue lọ́wọ́lọ́wọ́ ta wà yìí pé ká a dá dúró àtùpá ọkọ̀ ti mú yín dání tí wọ́n jẹ́ kẹ́rì ṣe tá a bá dá dúró ṣé ẹ̀rí ipò máa bẹ́tà ni àwọn tó ní kẹ́rì sáìn àwọn àgbàgbà yorùbá tó ń bọ̀ tà tó ní kẹ́rì sáìn kó wá sọ fún wa kó wá fi ọwọ́ ẹ̀ sọ̀yà áńgẹ́lì tó fẹ́ lọ gbé wá tó fẹ́ ṣe nàìjíríà bó ṣe ní kẹ́ resign yẹn tó bá yẹ pé wọ́n ní kẹ́ resign máa bọ̀ ní yorùbá nation ni kò bá má dùn mí púpọ̀ wọ́n bọ̀ táwọn ní kẹ́ resign kànjọ́ o ṣé kí ṣẹ̀sì máa continue láti máa rúùlù wa lọ ẹ̀yin fara yín wà ń bẹ̀ ń sẹ̀ láwọn boko dá dúró ṣé ṣẹ̀tìmọ̀ ọ̀dọ́ my foot ni kó continue kí ló máa ń ṣe àwọn àgbààgbà ilẹ̀ yorùbá pàápàá èyàn báyìí kí ló ń ṣe yín ẹni kí tinubu resign kó resign lọ sí ibo ok fine ìlú le ojú ń tì yín ọmọ yín ló wà ń bẹ̀ àwọn èèyàn ń bu yín ọmọ dáadáa ní yorùbá ẹ̀ kó resign tó bá resign tán kó tẹ́lẹ̀ apology fún yín ipò ba yorùbá lójú jẹ́ tá à ń pariwo yorùbá nation ẹ ẹ gbọ́ngbà yẹn àbí ṣé ẹ gbọ́ bàtí Sunday Igboho pariwo tí Yorùbá Wuyì lágogo ẹnu ẹ gbọ́n gbà yẹn ẹ gbọ́ ẹ fi ayé wa ta gáǹbù ni ó ti wá jó já yín lẹ́sẹ̀ nísẹ̀yìn gbogbo ẹ̀ ti bàjẹ́ nísẹ̀yìn ẹ wá ní kí Tinubu resign resign lọ síbo ibo ni kò resign lọ ta ni màláìka tẹ́fẹ́ lọ gbé wá fún wa tó fẹ́ rúlu Nàìjíríà tẹ bá ní kí Tinubu resign mo lè bá yín fọwọ́ sí tẹ bá lè sọ fún wa pé tẹ máa gbé wá lẹ́yìn Tinubu àti máa tọwọ́ bọ̀wé pẹ̀lú àgbáyé pé ká lẹ̀yìn ló kò pa ẹni tẹ́ gbé wá tó bá tún ṣe nǹkan míì tó bá àwa mọ̀ pé Nàìjíríà máa fọdún yín ọdún ni everybody tí wọ́n ń lọ síbẹ̀ wọ́n ń lọ jalè ni nobody is going there because of the poor masses nobody is going there because of the tarikas everybody ń go there because of their pocket Nigeria fi ṣe business ni epo one thousand three hundred one thousand four fifty wọ́n ní Buhari ti ta epo ó ti gba owó sọ́wọ́ the next three four years nísìn tí wọ́n bá yáwó mi epo yẹn epo tó bá ń supply nísìn wọ́n la máa supply lọ́fẹ̀ẹ́ ni Tinubu tí China bá gbé wọ́n gbé ráìsì oníkéré fún wa tẹ́gbọ̀n níbẹ̀ sí ní kú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ táìsàn bẹ̀rẹ̀ sí ní gbẹ́gbòdì sánlẹ̀ free hospital tẹ kọ́ dà o free health care dà o tẹ bá wá kọ́ free health care àwọn dókítà tó máa tọ́jú aráàlú dà tó everybody ti jápa àwọn dókítà nàìjíríà wọ́n ti ń fọ̀gbẹ́ lamẹ́ríkà <laughs> ah oh ẹgbọn tí bàbá ẹ̀dá onílá sọ fún yín wọ́n ní ẹlẹ́mọ̀ṣọ́ ẹlẹ́mọ̀ṣọ́ òbá ayé jẹ́ òbọ̀ ọ̀run ṣe jẹ́ ó lè gòkè ó lè sọ ó lè tàpá ó lè fọn gbogbo ayé ń kí ẹ pé ẹranko bí erin kò sí nígbó wọ́n ní ẹyẹ bí ọ̀kín kò sí lọ́dàn ìwọ wá ti gbàgbé wípé ọjọ́ ọjọ́ kan ń bọ̀ tọkọ̀ pẹ̀lú tọkọ̀ lọ́ta tíyàwó lọ́ta tí ò ní jẹ níbẹ̀ wọ́n ní ṣìn ní ó mọ dùn ìjọ ọjọ́ kan ń bọ̀ tí àwọn tẹ̀ ní lára yìí tó máa kọjú dáyìn October first rally wọ́n ló ń bọ̀ lọ́nà bàbá Tinubu my piece of advice fún yín October first rally ó máa lẹ́tìkẹ́ o kì í ṣàwọn ọ̀dọ́ nìkan ló máa bọ̀ ta ṣé àwọn àbátọ́dẹ̀ ń sọ̀rọ̀ yẹn ọlọ́run pé mi ò kó wọn jẹ èmi ò bá wùyí èmi ò kó wọn jẹ èmi ò kó wọn jẹ gbogbo wọn pátá kò sí màláìka tó lè tún nàìjíríà ṣe kò sí áńgẹ́lì kan níbì kan tó lè tún nàìjíríà ṣe the power holding power ó ti pọ̀ jù ẹ̀ẹ́dẹ̀ fi tẹ́ ọkùnrin burkina faso èkí lórúkọ ẹ̀ ibrahim traoré ọmọ inú yín ẹ̀ẹ́dẹ̀ fi kọ́gbọ́n nàìjíríà ẹ̀ẹ́dẹ̀ fi kọ́gbọ́n ẹ wá kí China máa wá gbé oúnjẹ fún wa so iṣu yẹn sìn tí China gbìn àwọn <laughs> mọ̀ pé wọ́n lè pa o ẹ fẹ́ púpù àgbáyé wípé àwọn Nigerians ni wọ́n ya ọ̀lẹ tí wọ́n lè dáko àbí pé China wá ó dáko pé a lè mọ̀ pé videos photos ibi táwọn Fúlàní ti ń pa àwọn èèyàn àwọn fún ara wọn ń ṣe wọ́n jù síta àgbẹ̀ tí wọ́n gé lọ́wọ́ wọn náà wà láàyè tí wọ́n ti kú àwọn tí wọ́n ti pa fídíò sí wọn wà ńlẹ̀ Mr Sunday tí wọ́n yọ ìfun ẹ̀ ní August last month fídíò wà ńlẹ̀ wọ́n yọ ìfun ẹ̀ bọ́ọ̀lẹ̀ ẹ̀lẹ̀ báyìí ni ìfun ẹ̀ yọ di níkùn báyìí tó pé lọ sóko bá Tinubu èmi rò bẹ́ẹ̀ èyí tí Buhari tàwa kù èyí lọ gba chẹ́ńjì ni ṣé ìpẹ́ iná tún lọ yáwó mi tó tẹ̀ bá lọ yáwó mi ni ẹ lọ China China six presidential jet ẹ wá lọ China ẹ ti China dé ọwọ́n à ń ṣò China China tó gbé ṣubú wá Nàìjíríà kíní kan castle of land ló fi gbin ṣu ṣé kì í ṣe wípé ìlú China yẹn ti gbin ṣu ẹ ti tà á ìlú tẹ bá ta oníkálukú sí ni kẹ sọ tó gbogbo àgbáyé lẹ jẹ lówó. Ah! ẹ burú abájọ abájọ ẹ lè stop banditry ẹ lè proscribe wọn gẹ́gẹ́ bí tẹ́rọ́rìsì abájọ abájọ kò sí ẹ wo àti ṣùrọ̀ àti badójú ẹ̀ báyìí bí tá a dé dúró yìí ó ti ṣẹlẹ̀ nísẹ̀yìn o èmi ló kàn nísẹ̀yìn o ẹgbẹ́ pọ̀ wálẹ̀ nísẹ̀yìn o ẹ ti gbómi wálẹ̀ nísẹ̀yìn o ẹ gbó wálẹ̀ mọ́ ẹ ti wọ sánmọ̀ lọ ni ó jẹ́ everybody máa bó o níbi tá a bá dé sí wàhálà yorùbá wùyí lórúkọ tèmi gbogbo gbà ní kẹ́ máa rántí bàbá ẹ̀dá onílé ọlá ọmọ yorùbá kẹ̀dẹ̀ máa ṣàdúrà fún wọn bàbá ògúndé náà kọ wọn ní róòróró yorùbá ronú o yóòyòyò yorùbá ronú o. Yo, yo, yo yorùbá yoyoyo bí iná alẹ́ yorùbá rúrúrú bí omi òkun yorùbá bàbà ni bàbá ń ṣe ṣáwá jẹ́ bàbá mọ́ yorùbá sọra wọn di bọ́ọ̀lù táráyé ń gbá tó bá gbá wọn sókè wọn á tún gbá wọn sílẹ̀ o àwọn ẹ̀yà tó ti ń ṣọ̀gá lọ́jọ́ tó ti pẹ́ wọ́n padà wá dọ́ ní à ń fọwọ́ tì sẹ́yìn o yóò yóò yóò yorùbá ronú bó láti máa ronú yorùbá ronú bá láti máa ro yorùbá ronú kú náà ń kọ sí nísìn ẹ lọ wo ẹ lọ wo íńtánẹ́ẹ̀tì even nílùú òyìnbó yẹ̀yẹ́ yìí ò dáa lórí íńtánẹ́ẹ̀tì yẹ̀yẹ́ yìí ò dáa bó post kí ni àwọn ibo ń bọ̀ wá kọ́mẹ́ǹtì àwọn haúsá bọ̀ wá kọ́mẹ́ǹtì yẹ̀yẹ́ burúkú àfìgbà tí làpálàpá mọ anybody nídìí o ọmọ ẹni òṣèlú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àfìgbà tí làpálàpá tó jẹ fùrẹ́ anybody ìdí ti bó kúrú náà ti mọ anybody nídìí ìdí everybody ti bó ti ń ya báyìí nísìn ibi onísọjù báyìí lọ yorùbá wuyì lórúkọ tèmi bóhùn yẹn gbọ́ bóhùn yẹn gbà bóhùn yẹn má gbọ́ bóhùn yẹn má gbà gbogbo ṣìkàṣìkà tó bá rántí kú gáà wọ́n ní kó ṣòótọ́ ah! <laughs> ẹ rántí ewu ṣe tán ìyálòde aníwúrà nìbàdàn agbára máa ń gun alágbára ni ipò máa ń gun onípò ah! ẹ rántí kú àbáṣà ẹ ẹ wọ́n ti kú Abacha ní ní àná ńbẹ̀ yẹn ṣé ẹ̀wọ̀n ti kú dínkà tẹ́ bá sọ pé ilẹ̀ máa pa gbogbo wa tán tọ́lọ́wọ́ bá gbà fún yín kọ́ ẹ bẹ̀rẹ̀ ọlọ́run ẹ rántí kú sàmẹ́dò lójúmọ́ ni mo ń kọrin fún yín ẹ bá rántí kú sàmẹ́dò yìí Liberian president yìí ṣe yẹn bójúmu àìnítẹ́lọ́rùn ló ń da sàmẹ́ láàmú o ilé ayé lẹ rí yẹn gbogbo wa la rí fídíò yìí ẹ̀rù bá mi ara mi ká mi kùyàn bí ẹni ikùn ẹran ká mi kùyàn bí ẹni ikùn ẹran òdìdí olórí ìlú o àtúbọ̀tán lẹ rí yẹn o ẹ jẹ́ ká jọ̀gbà yìí fi kọ́gbọ́n jẹ́ fi kọ́gbọ́n bàrí ní èè kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé èèmà ní bọ́ọ̀bà àkóso láyéláyé kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé éèní ìbọn bá àkóso láyéláyé ẹni tí sango allah tó bá yarí tó bá yarí tójú ẹ̀ wọlé kódà bóró ìyá kò lè bá wọn èyí tí ń bọ ìyá kódà ń bú ṣòǹgò tó yẹ ti láwọn àbò olóró tó máa gbóhùn jáde fún yín pẹ̀lú èlò lè máa fún wọn kò sí wàhálà. mo sùn mo láàlà àlá tó burú mo rí i pé wọ́n ń jagun ní nàìjíríà mo tájú ẹ̀rù bà mí àlá tí mo lá àlá tí mo lá lójú oorun mo ṣàlùwàlá mú tẹ́sùbìyì mo wọlé àdúrà mo yan nọ́fìlà méjì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ dùúrà yìí kógún má ṣàmì o ẹ ṣàmì lórílẹ̀‐èdè wa ọmọ nàìjíríà ṣáámi o àwọn ò o ṣùgbọ́n fúnra oníkọ́ ó máa fẹnu ẹ̀ pé kú èmi ò torí tó ogun òkìdá ogun ò dàbí yán ogun ò dàbí bí ọmọlà pàṣẹ sọ wípé òun rí pé nàìjíríà pín sí mẹ́ta yorùbá dúró wọ́n sọra wọn ní òdùdúà àwọn ibo dúró sọra wọn ní biafra àwọn arẹwà dúró àwọn haúsá ẹlẹ́ẹ̀nigbà ẹ̀nigbà <laughs> kò sí wàhálà ṣé gbogbo yín náà sin ẹ̀ lè dúró lé ilé ògbà òdògbà ló ń ṣe wé ara àgbà tó máa kó tálíkà tán wọ́n bẹ̀yìn wọ́n bọ̀ wá náà mi sọ yorùbá ìlọ yorùbá wuyì lórúkọ mi yorùbá wuyì lèmi ń jẹ́ i am the one and only akálólú of yorùbá land adáwọn ilẹ̀ yorùbá ọmọjọmọlọ yọlọ́rẹ̀ tí ò méjì abẹni ọmọ òṣè pààrọ̀ ní tó máa pààrọ̀ tiwa adéwájú federal government tó bá wá adéwájú ẹ̀yìn government burúkú yìí tẹ́ bá ní kó lọ pààrọ̀ wa ó ń tọ̀ wá adéwájú elédùnmarè bóyá ẹ̀yin gan máa sìn lọ àṣẹ èdùnmarè ni àwa máa fi ọ̀yàyà tẹ̀rín ẹ máa fi sòótọ́ ọ̀rọ̀ fún yín bóhùn yín kẹ́ gbọ́ bóhùn yín kẹ́ má gbà ẹnu ẹlẹ́wàá yẹn ṣé àwọn ewé tẹ̀lé lọ yìí má padà kan ògiri wọ́n á yíjú sí yín ojú ìbòdà wa bó á kílí ẹ̀ bàjẹ́bàjẹ́ kí mi sọ fún yín ó máa kílí ẹ̀ pa lójú everybody wọ́n á dúró tì yín lọ́rùn wọ́n á ra yín lẹ́pọ̀n dání báyìí ẹ ẹ mọ̀ pé lọ́rùn pé méjì kẹ gẹta gẹgọ gẹgọ kóra yín kóra yín kóra yín lọ kẹ gẹta ọ̀tún kẹ kóra yín lọ kẹ kó pàlàpàlà ẹ wọ́n wọ́n pàlàpàlà yín sọ àjùjà rẹ.